ọ̀gá alábùkún fún ni oníwà ìrẹ̀lẹ̀ torí pé àwọn ní òjòògùn ayé igi kan ò lè dágbó ṣe ọ̀rẹ́ ẹnì kan kì í jẹ́jọ mọ́ ọ̀pọ̀ igi tí ń bẹ níbo ṣóun lọ bọ́ fi hun yan. ìtẹríba ó ṣe kókó ni ìwọ oníwà rẹ̀lẹ̀ o ìtẹríba àtẹ̀kọ́kọ́ mm, ó ṣe kókó alábùkún fún ni oníwà rẹ̀lẹ̀ o ẹ ṣeun gbogbo oníwọ̀ntúnwọ̀nsí o. mo dẹ̀ tó bá dẹ̀ ti sáà kẹ́yìn mi ò kí n máa wá síbi iṣẹ́ yín ṣó ti gbọ́. ó ní kó sáàkì èèyàn tó bá ti sáàkì mi ìlè bá ṣiṣẹ́ mi ìlè wá síbẹ̀ kí mọ́ sí mi bẹ́ẹ̀ mi mi ìlè gbọ́ kò sí anybody tó lè bẹ̀ mi ti máa gbọ́ tó ti gbọ́. ṣó wà ókè ṣé mi ló ń bí kò tí ì tó yẹn ọ̀rọ̀ òṣìwò ló ń sọ ṣó ṣáàrẹ̀ ẹ̀ yáṣá ókè kò sí wàhálà bá mi send account details mi ì kí n máa iṣẹ́ yẹn gan mọ́. ìwà àtọ̀ tó kù ẹ̀ pé ìbílẹ̀ fẹ́ fi tajà ló ń bá mi sọ rọ́bì tó ń sọ fún mi pé kò ì yẹn láàrin fún orí burúkú wo nìyẹn èmi ni kò ì tó yẹn ìṣàbẹ̀ ẹlẹ́jọ́ torí pé mo bí ikọ̀ ọ̀wọ́ náà ló fún ẹ láyọ̀ ló jẹ́ kó lè máa sọ̀rọ̀ òṣì sí mi bẹ́ẹ̀ sí account details máa ṣe transfer ṣùgbọ́n. ọ̀gbẹ́ni ó dàbọ̀ mò ń expect account rẹ̀. síbìyàn ní abíkọ mi. mo rí inú mọ̀mọ́ máa gbé ni àbí wọ́n ló máa sọ fún mi kí n píìkì ọ̀ṣẹ́ mi mọ́kọ́ tí mo fẹ́ píìkì. má bínú ṣorí ayé ò kì í bẹ́ sọ̀yàn lẹ́nu má jẹ́ káyé sọ ẹ lẹ́nu ẹni tí ọlọ́run bá gbé sí. ẹ ẹ Tinúkẹ́ má ṣe má ṣe má ṣe sámọ̀ fún mi ìwọ lómẹ́ntà yìí fẹ́ sọ lẹ́nu ìwọ lómẹ́ntà yìí ò sọ lẹ́nu jọ kí ló kún ẹ náà ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣáwọn èèyàn èèyàn mímọ̀ ni èèyàn mímọ̀ ẹni fẹ́ bá ṣe nǹkan ni èmi ni mo mọ̀ wọ́n rí èmi ló fẹ́ gbéṣẹ́ fún èmi ni mo ní mi ò ṣe kí ni títí ẹ. okay calm down i was just trying to help because nǹkan tó. kí ló kí ló wọ́ọ̀rì ẹ̀ mo ní kó má dá sí nǹkan irú aṣọ nílẹ̀ ní obìnrin oṣù wo ni ẹ kí ló kọ́ iná ọ̀rọ̀ tó wà lẹ́yìn gan. ó máa tán ní bíbá náà wà tó wà. wàhálà wa epo tó wà ní bọ́ọ̀sì ò kí ló dé ẹ rí bó ti kẹ tó gbé bọ́ọ̀sì wá. mo tó wà ní òkè kò tiẹ̀ lè move from anywhere again. ó ti wọ́n yí wọ́n fún yín lówó epo kẹ tó wà kò sí wàhálà ṣá epo three thousand ṣáà tó yín lé ni. ẹ ó yẹ ká manage. kò sépò nínú jẹnẹrétọ̀ o bó kí la fẹ́ ṣe báyìí. ẹ jẹjẹ jẹ jẹnẹrétọ̀ o ṣé epo wà fò sínú jẹnẹrétọ̀ náà dẹ̀ ní ẹ ni. ẹ máa tẹ́ fún mi lówó. ṣé wọ́n béèrè lọ́wọ́ mi ni. wàhálà wà o. bí um, ẹ wọ́n ti fún mi ní owó bátìrì o ẹ jọ kílẹ̀ tí gbogbo yín kún. ẹ nà mo ti bèèrè lọ́wọ́ ìmọ̀ tó wá sí location yẹn tó ń pè máa tó bá ti dé ibà pé máa fún mi lo bátìrì ẹ̀ tí fún mi lo bátìrì báyìí sí. Ah! jọ ṣé orí set ló ti máa ló ti máa ra bátìrì. mo bèèrè lọ́wọ́ ìjọ ẹ̀ dábì. ẹ wá ẹ wá ẹ kọ́ndẹ́tọ̀ ó kàn yín èyí tó wà lẹ́yìn kàn yín ó fẹ́ ra bátìrì. am I you okay? no tell me are you okay? ṣé o máa ń paṣẹ́ ìmọ̀ṣá? wẹ́ẹ̀ tó yẹ pé nísìnyí tí wọ́n ti set tán tó yẹ ká bẹ̀rẹ̀ sí shoot tí light man tó ti light tán ló sọ mi pé wọ́n ti rèpo sínú jẹ́ kó tó bọ́ọ̀sì number one ṣáfẹ́ múfù bọ́ọ̀sì ń sìn ni wẹ́ẹ̀ tí ò ṣe rèpo sínú jẹ́ kalẹ̀ tẹ́lẹ̀ àbí kò ti ṣe gbogbo ẹ̀ láti ilẹ̀. ṣe fún mi lówó ni àbí báwo mo ti fẹ́ mọ̀ kọ́ ọ̀ producer fúnra ẹ̀ ló hàn lù gbogbo nǹkan báwo mo ti fẹ́ mọ̀ pé kò fún eléyìí ní owó epo àbí kò fún ọ lówó epo. tó bá jẹ́ wípé eh, eh, eh, tó bá jẹ́ pé ìwọ jẹ́ PM tó competent o ní sọ fún mi pé ṣé wọ́n fún ẹ lówó ṣé wọ́n wá bí mi ní àbọ̀wọ̀ pòdúsà ló máa ti béèrè a ti ṣe tán o dẹ̀ mọ̀ pé tí Fọlámi bá ti bẹ̀rẹ̀ sí sọ pé ó ti yá ó ti yá nìyẹn àwọn owó wájú kò kalẹ̀ ńbẹ̀ ó ló ti yá àwọn ò yá kí ló fẹ́ ká sọ fún. coordinator mo pe pòdúsà ń sìn òun ló jẹ́ kí n mọ̀ wípé ọwọ́ yín ni mo ti máa wá gba owó. pm bó ṣe ń bá mi sọ́nsìn ló yẹ kí n mọ̀ wípé o mọ̀ pàṣẹ yìí mọ́. báyà kẹ́ kí n má kọ ẹ níṣẹ́. ẹ má kọ mi iṣẹ́ mi. ok o mọ jù mí lọ àbí. kò sí ìṣe mi ẹ má kọ mi iṣẹ́ mi. mo lára torí pm ni mo ti graduate wọ coordinator kí ni ó mọ iye tó ti ń pè mí kékeré wa máa direct torí pé mo ti ń coordinate la. pm ọ̀nà tó fọlá ń pè mí. sọ fún pé mò ń bọ̀ sọ fún wọn pé mò ń bọ̀ lè tún ní olú ẹ̀ pé òun lórúkọ ọmọ tó fà. jọ kí ló fẹ́ sọ fún sí. àbí kí la fẹ́ sọ fún. tá a fẹ́ tá a fẹ́ ṣé wọn mọ̀ pé pm gangan ló ní í ṣe pẹ̀lú actor báyìí èmi coordinator máa kàn máa coordinate mo lè máa coordinate yín láti ta i'm not gonna enter that kí lórúkọ ẹ nísìnyí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ you go ó mọ̀ ń paṣẹ kó ló máa tàgún mu àbí kó ló máa ṣe fọkànáìsà ó bẹ́tà o kó máa yí táyà kiri kó máa rẹ́ ẹṣẹ́ kí ó nílà ká yìí. wo lọ́rí lọ́rí lọ́rí náà jẹ́ kí n máa bá rẹ lọ sọ̀rọ̀ àjọ ńlọba ọ̀sán ní kẹjọ pé wá wà ní. ṣé máa jẹ́ kọ́ ọmọ tí yóò tó mi kan fi mí wọ́lẹ̀ ni ẹ ṣé ní gíga ni àbí ní irùngbọ̀n. àṣà máa jọ lọ ni. ṣé wọn ti ṣe mi pé mo fi ẹ láti ẹ̀kọ́ mo ti ń bọ̀. mo ń bọ̀ ni mo bá yín jẹ́ ìròjọ́ yín báyìí irú rọ́bìṣì wo nìyẹn mo dé bíbá látàárọ̀ tó bá yẹ pé ọ̀kan ní òtòdè dórí sẹ́ẹ̀tì sẹ́ẹ̀ wọn náà ọ̀kan nígbà aga ẹ pè wọ́n wọ́n pẹ́ dé mo dé bí ẹ̀ ń kùn mí ní gbogbo rọ́bìṣì ojú ẹ̀ ń kàtó òṣì sí mi lọ́rùn mo dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀ ṣiṣẹ́. ẹ̀ńsà ẹ̀ńsà. no no mi n sọ pé ẹ̀ńsà i said. tó bá yá yín ẹ wá púpọ̀ súnmù sí ẹ kó sí lọ́dún. ẹ jẹ́ à ń tọ́jú nìṣẹ́ sà Mr. Fọlámi. ìmọ̀ tó ti rẹ́yìn ní pm ẹ bó ṣe ń kọ́ ẹ ti fún mi ló bá lọ sá. àbọ̀ fẹ́ dáfà tó ẹ̀ dàgbà ni. máa fẹ́ gbà yín. àwọn yẹn dàrú ni òun bẹ̀rẹ̀ owó bá. ó ti rí ó ti rí. kí ló dé tẹ̀ ṣe Fọlámi ń kọ́. nítorí ẹ̀ ṣẹlẹ̀ ni pé a ti rẹ́ẹ̀dì even wọ́n ti set wọ́n ti light àwọn tó ti bọ̀ ní kí ni. ṣé See me ṣé wọ́n ní pm. o mọ nǹkan tó ṣọ̀rọ̀. sínú mi bí iṣẹ́ yìí. àti set àti ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán kádé gba owó lọ́wọ́ coordinator ká ra epo sínú generator kan lọ ra epo kádé fi shoot kóun náà dẹ̀ ra eh, battery sínú eh, mítà òun ni Fọlámi. n tó ń tọ́ láti sọ lélẹ̀ because o kàn ń sọ̀rọ̀ bí ara rẹ̀. excuse me the coordinator ṣàgbà pm wo ẹ o ti ń bínú lọ Fọlámi ti ń bínú lọ ó sọ pé wọn ò dé òun lóhùn. Ah, gbà tí o ṣe pé nǹkan ṣe. Ah, ah, ní day one thirty shoot anything mo fẹ́ sọ̀rọ̀ gan bọ̀ tó pé kó má bàa di nǹkan mí ni ṣé o because mi fẹ́ bínú ṣé mo máa hold ẹ̀ tì ní ṣé mo lè handle ẹ̀ tì ní ẹ̀ kàn wo mi. òròjọ́jú òròjọ́jú. bọ̀ ṣé mi kì í ṣọ̀gẹ̀ mo ìsínú àbọ̀. òròjọ́jú òròjọ́jú ṣé nídìí iṣẹ́ ṣé mi àti ẹ wà lọ ṣé ah, mi àtẹ̀ ẹ̀ ah tọ́jà èmi kémi lọ bẹ̀bẹ̀ kémi lọ bẹ̀bẹ̀. kọlábìyẹ gan kọlábìyẹ gan gbẹ́gẹ́ ti pọ̀ jù ọmọ àti gáì mọ́tò alako production. adé àwọn boys ìjọlá ẹ̀ ni ó ti bá ń ṣe tiẹ̀ ní tiẹ̀ ní dúró location ìdìbò náà wọ́n tún máa bẹ̀rẹ̀ fún àbẹ̀rẹ̀ ní táìmù. because o oh, lè imagine ládùúgbò bí ọ̀bọ ilé tiẹ̀ ṣe ń bẹ̀ mí tó tó bá rí bẹ́ẹ̀ lè ṣe ń wú sí mi wọ́n á fẹ́ wá pè mí pé kí n máa bọ̀ lórí set ọkàn wọn máa ṣe ẹni àwọn máa ṣe jọ ṣé mi lè bá wọn wí ni. ẹ ẹ wo ṣé ní gbogbo nǹkan tẹ̀ ń ṣe ìkólé pé yín o tí kì bá ṣe torí ṣadé ni ṣé mi àti yín fẹ́ pàdé lórí iṣẹ́ tàbí irú yín fẹ́ pè mí síṣẹ́ tí n fẹ́ wá ni. ẹ kí lẹ fẹ́ ọ̀fà mi tòró fẹ́ sọ̀rọ̀. ẹ má bínú sá tẹ bá rántí nígbà tí mo ṣe ń ṣe pm kí n tó graduate sí coordinator mo ti pm yín rí ní island ẹ̀wọ̀n ibi inú ilé igwe ní lekki phase one èyí mo ṣe pm yín adẹ relate dáadáa ìgbà yẹn ẹ̀ tí tó báyìí. ṣó ń gbọ́rọ̀ àgọ̀ tó ń sọ gbà yín mi ò tí tó báyìí. mi ìwà ìgbà tó ń sọ yẹn gangan pàápàá ìwọ ló bá mi negotiate ìwọ ló pè mí síṣẹ́ ṣèbí iṣẹ́ tí wọ́n máa ń ṣe lọ́jọ́ náà lọ ṣèbí iṣẹ́ ọwọ́ ọ̀nù ni tẹ́ ń ya àwọn nǹkan tí ò ní túmọ̀ tí wípé mo dúró sórí set pẹ̀lú yín meanwhile fọ́rọ̀ tí o sọ ń sìn má ever never láyé ẹ̀ pè mí mọ́ má pè mí síṣẹ́ tó bá yẹ pé o fẹ́ pm níbì kan àbó fẹ́ ṣe coordinator níbì kan tó bá yẹ pé èmi ni mò ń bọ̀ má send address mi dèbò tó fẹ́ bá mi sọ̀rọ̀ ṣó ti ah, rude I'm sorry ṣé nǹkan tí mò sọ fún yìí kò ń ṣe pé bí a pé èèyàn ń gbéra ga àbí bákan mo pray ọlọ́run ni ọlọ́run ló ń pe àwa ti dókè náà kọ́kàn dẹ̀ lè já wa bọ́ but ọlọ́run lè ṣe kó rántí ẹ̀yin náà bí àkànnù yín ó lè má jẹ́ mi jó dẹ̀ jẹ́ mi jẹ́jọ́ ọlọ́run wọn bó ṣe ń pè ìkànnù yín lè ga ẹ wá mọ orú nǹkan tá à ń sọ. má bínú wọn kó má bínú kẹ́tẹ́. no problem kò sí wàhálà how many sins ní sìn mi kù just four sins. ẹ pẹ̀lú continuity agbada. yeah continuity agbada white yẹn so ó jẹ́ five and dale adema ya. ṣé ń ṣeré ni ah. gbogbo nǹkan tí mo ní fún yín ojú wọn náà lọ. ní ibi bọ jọ̀ṣọ́ fẹ́ máa bá mi tó láìfù mi ni mo níṣẹ́ pọ̀ lọ́wọ́ èèyàn kan lọ́la amúdé ní láti rest. ẹ mo ti ṣàlàyé fún pòṣùsà pé kan wá sọ fún yín pé continuity tàgbádá yẹn pé dé ni kò dẹ̀ sí báyìí fẹ́ ìyá nínú àwo. ẹ ṣe um, máa ọ̀dẹ̀lẹ̀ tán dé. ó ní láti fún àwọn èèyàn tó wà competent níṣẹ́ imagine kí pm sọ pé òun sọ producer kò sọ fẹ́ẹ̀lì wọ́n na wà kiri ni mo ní fún yín. wọ́n na wà ni mo ní fún yín ẹ yọ èyí tó bá wà important mi ṣe bíbélì lẹ́yìn àná ṣe bẹ́ẹ̀ ilẹ̀ kọ script ẹ èyí tó bá wà important nínú ẹ̀kẹ́ ya. ẹ sà mo rántí ìgbà tẹ́dílẹ̀ kan tẹ́ ẹ̀ ń sọ pé story yẹn náà ṣe ń sọ fún ẹ̀kan lórí fún mi. mo ní náà bẹ́ẹ̀ ni sà. eight pm jọba mi gẹ́ẹ̀tì sìgá. kọ́ndínẹ́tọ̀ àmì sọ fún kan lára àwọn pm kó àgbo ọ̀rọ̀ wọn kó lọ́ọ́ máa ra sìgá. wọ́n tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ. tó bá tó bẹ́ẹ̀ kéèyàn kan déwájú mi wá béèrè owó sìgá. mo dẹ̀ tún fún one hour lẹ́ ní láti fi yà mí o. ẹ sà àwọn sí ìyá important. inú one hour yín ti ń lọ. o ní láti gbà wọ́n tọ́. má bèbè má bèbè rárá kí ni kí ni ṣàkárà ń sàn. ṣe ṣàkárà torí kọ́lọ́hún ṣàánú wa láyé yìí hmm. tíyàn bá ti wà ní àwọn àyè kan èèyàn gbọ́dọ̀ máa pákéjì ara ẹ̀ hmm. kọ́lọ́hún ló gbéyàn síbẹ̀ o yọ̀rọ̀ àwọn tó wà lẹ́ẹ̀lẹ́ wọn kọ̀ láti fàyàn wálẹ̀ o ah. ìwọ ló ní gbà bó tó bá ti ń bá wọn ṣeré tó ń ní àpọ̀ pẹ̀lú wọn tó ń ṣe ogun ọmọ àríyẹ fi ni yóò wà ní ní value so èmi ni òun package ara ẹ̀ fún àbí. kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ èmi àti ẹ ó yàtọ̀ sí ti wọn. ládùúgbò bó ṣe gbo mímọ́jú tó dẹ̀ tún sì máa ṣe again àkùnṣe mi lè kò ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún. jẹ́ ń ṣe two sins kí n máa lọ. rọ o máa parí iṣẹ́ yìí gbogbo sins yẹn ló máa ṣe mo náà dẹ̀ mọ̀. gbogbo sins yẹn ló mm, máa ṣe. mo máa ṣe. sọ fún ọmọ ẹ̀kọ́ dáa except tó bá fi jẹ́ kí ó ti yé. ṣé o mọ̀ kí bó ṣe wà ìyanu lórí gbà ni. tí wọ́n bá ṣe mọ iye ọ̀yàn tó wà nílẹ̀ tó ń bẹ̀bẹ̀ tí wọ́n ti ráyè wọlé ni báyìí pé èèyàn ló fẹ́ sọ mo lè bínú gan kí n kúrò location yìí. ta bínú ṣáàbà parí iṣẹ́ yìí. Ah, ah. mo lá forúkọ sí tẹ́lẹ̀ mm. àti ń ṣe pé ìwọ nìkan ló ṣáà fún ọmọ yẹn kó dáhùn ó ti ń kó lógo tó ó ti ń ká fún ẹ lókìkí tó ilé láti ń kẹsàn-án òde. ẹ gbọ́dọ̀ wọ́n ti bọ̀. ẹ tọ́jú lé kẹ́ tó ṣòde mo ní kẹ́ ẹ tọ́jú ara yín. Ah, ah. ẹ tó wa bó bó ṣe bẹ́ẹ̀ni tí ń ṣe fún ẹ ló tún já fi kàn ẹ. ládàá mi lọ́ọ́ jàre báwo ni. a dúpẹ́ ṣe dáadáa ni. Chuku. You're not looking bad, sir. Thank you. <laughs> Báwo ni? Báwo ni things? Báwo ni gbogbo ẹ̀? Ah, Ojú ẹ̀ gbogbo ẹ̀ ló ń ló ṣe yìrìyìrì yọ̀rọ̀yọ̀rọ̀ yìí. Iyọ̀. Ẹ́ ọ̀gá ó sọ pé ọkùnrin kejì kò sùn lẹ́nu báyìí ilé àná yẹn bad gan nìyẹn o. kí ló máa ń ṣèwọ tó máa ń ronú kọjá normal in fact ọlọ́mọ yẹn kílé kí n pa mí. gẹ́gẹ́. àárọ̀ ọ̀sán alẹ́. yéé ẹyọ tá mi fẹ́ báyìí ọlọ́run lékè mi ṣe mí bíi in fact. àfi bí ẹgbẹ́ ṣẹ̀ṣẹ̀ máa rí. kò yé mi mi mọ bí tó ti rí gbogbo àwọn bẹ̀rẹ̀ sí yẹn bóyá ó lé ní tó advice center oh, mi ò tiẹ̀ mọ̀. Ah. oya jẹ oya sọ fún mi pé o láìkì ẹ bẹ́ẹ̀. ọ̀rọ̀ wo ló ń bá mi sọ kí ni mi ò tún ní láìkì kí ló wà láyé tí yóò kí n gbádùn. Ah, gẹ́gẹ́ ọmọ ah. mi ò lè end story yẹn. ọmọ hmm. mi abájọ mo ṣáà ní pé gbogbo ẹ ṣáà ń kún ń kún gẹẹsì two face dígbà everything máa ń ṣẹ̀fọ́ ni ìrẹ̀fọ́ onírú èdè àti ẹ̀ẹ̀mí eh, gbìn kọ́ gbogbo lè fi ràn bá hmm. ọmọ ẹ̀bà ló máa náà ìṣe o. Ah, ah. ṣé wọn mú sẹ́fọ̀ fún ni ṣé wọn ní fọlámi ni. ẹ ẹ ṣé mi ní jẹun kí ni ìyá tèmi àti fọlámi ọmọ wa lọ fẹmi ló jẹ jẹ ló máa lọ. Ah, ó yá yọ ẹnì kíchìn jọ. ṣé wo ló ń sẹ́ ni. mi ò lè wait mo kí ló ṣe é bọ̀ ṣé wo ló ń sẹ́ ni. kò dé sáré lọ. So, where else did they say they're taking you to school? Mm. So places like the Atlantic Ocean and playgrounds and everything. Mm, that's what you like, Avi. <laughs> no problem. Sister Mibon. Sabella. Okay, dear. Sabella, one only lo. Lo me mi a show me. Put it inside the box. Thank you. No, three minutes. Look, mo fẹ́ to steam that. Mm. Lord Isabella. Hmm? James. Sister, it will happen. Joe, for how long lo fẹ́ continue láti máa live by? Live by? Eh, ṣé ìgbà tí ìyàwó ẹ̀ kú, ṣó ní kó má fẹ́ ìyàwó mi ni? Sábà ti sọ̀rọ̀ tẹ́lẹ̀, mo sọ fún yín náà. Torí ipa ti sọ tẹ́lẹ̀ òwú àkọ́kọ́ ṣe sí náà ló tún jẹ́ kí n tún sọ. Sámi ìgbà ó ní àwọn mi kú tẹ̀yìn sọ fún mi kí n bọ́ obìnrin mi ìgbà wo three years. yeah three years just three years. just three years three years O tí pẹ́ jọ ṣé three years O tí pẹ́ ká ní ọlọ́run jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ ṣe ká lóun ló wà láyé tí irú ẹ̀ ṣẹlẹ̀ ṣe kò ní lọ́kọ mi ni ó ti gbìyànjú tó kò ń ṣe fún tara ẹnìkan wàá ro tọmọ ẹ mọ́ ìwọ náà ní láti gbéyàn sílé náà ó ní láti wáyàwó mi fẹ́ tó mọ máa tọ́jú ọmọ ẹ kò ń ṣètò orí tara tiẹ̀. ṣé ọmọ mi complain ṣá complain fún yín ni kò ní láti complain for me. bọ̀ nǹkan tó tọ́ ni mò ń sọ fún ẹ. James gbogbo ètò ń sọ pé òun wá ọmọ ọ̀dọ̀ láti fọmọ yẹn lẹ́fọ̀ ọmọ ọ̀dọ̀ ṣe filẹ̀ fún yàn ọmọ ọ̀dọ̀ ṣe fọmọ tì gbogbo àlárí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media káàkiri wo bí àwọn ọmọ ọ̀dọ̀ ṣe máa ń treat àwọn ọmọ ọ̀gá wọn wọ́n sì especially obìnrin tó lélẹ̀ wọ́n máa lọ abuse ọmọ ọlọ́mọ oríṣiríṣi láàrin lórí Instagram láàrin káàkiri Ọlọ́run jẹ́ ká rẹ̀ àmín torí ká má bàa rírò ẹ̀ náà mo ṣe ni kò wáyàwó fẹ́. mo ti bọ màá wá nǹkan ṣe sí. please jọ má dẹ̀ jẹ́ kó pẹ́. ẹ oúnjẹ nǹkan tí kò má kó má jóná. Mm, kó má jóná ṣé wọ́n ló ń bá mi ṣe ló fi máa sọ pé kó má jóná kí n bẹ́ẹ̀ dé ṣọ́ jẹjọ́. <laughs> ọbẹ̀ yẹn dùn bàjẹ́ gidi gan-an o pé mo fẹ́ lè gèrè àlùjẹ tí ó bá jẹ́ pé mo fi packaging sí. in fact ó mọ̀ pé tó bá kan ká ṣe oúnjẹ ká dáná ká ṣebẹ̀ hundred percent. Mm. ẹ ṣe ẹ fi yọ̀ ọ́ lẹ̀ ẹ ṣáà ti jẹun ẹ̀rẹ̀ tí yó àdúpẹ́ ah. mm-hmm. àwa ò láwọ ò mọyì o kọlọ ń jẹ́ káwọn tó ń ṣe fún kọ mọyì ẹ. Rachel Adéṣẹwà. o tún ti bẹ̀rẹ̀. bẹ̀rẹ̀ kí ni bẹ̀rẹ̀ kí ni àtinúkẹ́ gan mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ a tún wáá ṣe babambari ẹ̀ a wá gbọ́wọ́ sókè a máa nà èmi ah! láyé mi wọn ò bí pọ̀rí máa pọ́pọ̀ ìyá alákùyà ṣẹ́gun dákó bá mi dánrọ́ ẹ̀ wò má ṣe ṣé géè mẹ́tàlá fún un òun kò ní gbàgbé tó máa fi kú. Ah! Hmm. Hmm. pẹ̀lú ọ̀rẹ́ mi má bínú ara ta mí ni hmm. ara ta mí. Ah kò easy. olúwaṣẹ́gun fún mi ọkọ mi jọ dáríjì mi jọ tiẹ̀ náà ni mo ṣe kò dé máa wo gbogbo bàbá ẹni máa ń gbàdúrà pé nǹkan tó máa ṣí mi níbùjókòó kọ́lọ̀ má jẹ́ kí n rí àmọ́ lórí burúkú tráfíkì yẹn ni tráfíkì yẹn ni. gbogbo ọ̀rọ̀ tó sọ ní gbòòrò ẹ̀ náà I've been in this house for the past four hours. Ah! Yeah, mo dìde wo time yẹn ni. Yeah, ó ṣì máa pariwo jù bẹ́ẹ̀ lọ. Mo wá gbogbo inú ilé, mi ìbá máa ní issue kankan pẹ̀lú ẹ̀ náà mo wo gbogbo nílé kò sóúnjẹ kankan nulẹ̀. a oúnjẹ wà tó bá jẹ yẹn ni mo ti ṣe ẹja ìmọ̀yò ni mo fẹ́ sè mo ti fi magí àti iyọ̀ ẹja mo ti fi pákí nǹkan dà sí ni kò ń pẹ́ rárá. sórí òpè ni ṣó mo gbọ́ nǹkan tó ń sọ jáde lẹ́nu ẹ̀ ẹja tó season sínú kitchen kí n kàn gbé kí n wá gbé sínú play lórí dining kí n kàn máa jẹun àbí. rárá ò lè jẹ́ bẹ́ẹ̀ mo ti ṣe ah. ewédú sínú freezer already. mo máa ro àmàlà sí yam flour nìyẹn náà five minutes péré ló máa ń lò. ooo oh, tí má kàn ṣe ń wọlé ń sìn oúnjẹ yẹn kàn máa bẹ́ sórí tébù ni mi kàn lè máa jẹun lọ àná orí ò pé orí ò pé kí ló ń ṣe ṣé o rò bí mo ráyè títí ẹni ìwọ lọ o tẹ̀lé ọ̀rẹ́ ẹ lọ wọ́n ń ṣe crusade ó wá lọ ẹjọ́ lọ ń ṣòṣì káàkiri ṣé bóun ṣe máa ń fi ilé ọkọ ẹ lẹ́nìyẹn tó máa ń bá ọ̀hún bíbá àbí. rárá ọkọ mi kádùrà wa gbà náà ní ló ń gbà kó ń ṣàgbára oh. gbogbo ilé lọ déédéé. àdúrà ẹ ti gbà báyìí ok nǹkan tó mú ẹ tó fi bọ́lẹ̀ nínú mọ́tò ṣáà òun bọ̀ òun á ga pábọ̀ òun bá wọn dá ṣáà kò àbí kpk nígboro wọ ọmọ tó sọ pé kò pọ̀ December báyìí ó sọ làárọ̀ wọn pa lọ́sàn-án ni pé kò pọ̀ kẹ́ ó pọ̀ pa ìwà rere lẹ̀ṣọ́ èèyàn o ohun tá a fò ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ́lá. rẹ́ra rẹ sílẹ̀ ká lè gbé ọ̀gá o irú òkìkí wo lo ní tẹ́nìkankan ò ní rí tọ́jú ìwà rẹ àwé. kí ló ṣe ètò sùn síbẹ̀ tó ní máa ń kó ìwà dé lọ sùn sínú ilé náà. mi ò mo ti ń dúró díẹ̀ látàárọ̀ tó ti sọ pé ń bọ̀ mo ti sọ oúnjẹ ìgbà tí mo wá dúró títí tí mi ò tètè lé. oúnjẹ náà prepare kí n sáré fresh náà. ṣe kókó ẹ má tì í torí òkìkí kẹgbàgbé ilé ẹ mọ́ rẹ̀ dẹ kẹrẹ̀dẹ̀ jẹ́. tí o bá tiẹ̀ lè pè mí ní bébì ṣé o máa kú ni tó bá sọ fún mi pé sorry ṣó máa kú tó bá tiẹ̀ explain reason tí o ṣe gbé calls mi to dẹ̀ return ẹ̀. Ṣé o máa kú tí o bá ti sọ fún mi reason tó ṣe dé nígbà tó yẹ kó dé? Will that kill you? Folami. Tinuke. Ṣọ́rọ̀ tí mo sọ ò lésì ni. ṣé o fẹ́ jẹ́ kí n lọ sùn sínú guest room torí ẹ̀ báyìí. rárá o. Ah, ṣé tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ṣé táìmù ló jẹ́ kó bá mi sọ̀rọ̀ ni ah, wú táìmù tí mo dé lánàá ṣé mo ṣeré lọ síbi tí mo lọ ni ó yẹ kó mo kó máa ti rẹ̀ mí nà án ah, tó bá ní mí lára jù máa fi inú gbà ilé ẹ̀fọ́ máa lọ sí guest room wọn àbúrò obìnrin wo gan ni ẹ̀gbọ́n pàápàá. bẹ̀rẹ̀ ẹ mọ̀rẹ̀dẹ̀ kẹ̀bẹ̀dẹ̀ jẹ́ aya ẹni òun la látìlẹ́yìn ẹni. máa kẹ́ aya rẹ kó sì mọ gẹ̀ẹ́ o má fọwọ́ yẹpẹrẹ mú kó má bàa gbóúnjalè rẹ fàjà ní kò kẹ́ lábẹ́ bó ti wù kó yí. ìwọ náà dẹ́ gbàgbọ́. ẹ mọ ròde hmm. kẹsì gbàgbé ilé. ẹni kí ni jọ ṣé orí kámẹ́rà bẹ́ẹ̀ orí àwọn kí ló máa ṣe crew ló máa ń pè àbí àwọn kíní kámẹ́rà equipment àbí kí ló máa ń pè orí yẹn ń bẹ. orí ń bẹ wọ́n wá po sóbò fún ẹ òun mú àtinúkẹ́ ó ń sọ fún ẹ pé kọ̀ọ̀lì gòun ni ìwọ náà ń gbà wọ́n dẹ̀ ń pẹ̀kọ́ níyan fún ẹ oúnjẹ àtinúkẹ́ oúnjẹ wa wọ́n bẹ̀ fọ́ kiri i mean it doesn't make sense lọ́mọ tó bá ti fà mọ́ra tí wàá ti nà yàmàyàmà tó jẹ́ pé ojú ọkọ̀ ẹgbẹ́ apakọ̀nàkọ̀nà ń kò nílé wálé wá bá ẹ ah! ó já mi lára jẹ ah! èmi ṣẹ́gun abàmì dánrú ẹ̀ làṣà ah! ṣẹ́gun èmi máná obìnrin yẹn ni màá kọ́kọ́ mú ṣé ti bá kọ́kọ́ fà á mọ́ra irun orí ẹ̀ màá kọ́kọ́ mo ṣe wọ́ màá ṣe kọ́kọ́ bọ́ bàtà màá kọ́kọ́ bọ́ bàtà màá bọ́ bàtà báyìí màá bọ́ igi màá bọ́ gbogbo ojú ẹ̀ ni màá wá bẹ̀rẹ̀ sí ní kì máa kì máa nà máa nà ṣẹ́gun kọ́ máa fọ́ sókè máa gẹ̀jẹ̀ máa jẹ́ mi ò rí nǹkan mọ́ ah, ah, mi. Àtinúkẹ́ ó súlò. ìwà rere lẹ̀ṣọ́ èèyàn o ìwà rere lẹ̀ṣọ́ èèyàn o ohun tá a foni ṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ́lá. rẹ́ra rẹ sílẹ̀ ká lè gbé ọ̀gá o irú òkìkí wo lo ní tẹ́nìkan kan ò ní rí. Um, sorry, sorry, sorry. Um, it, it, it might be me. Sorry, please. I, I, no offense, uh, please. Uh, well, me ò bínú. Mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé mo ti marry ni. Fine, fine. Ẹ kàn jọ ẹnìkan tí mo mọ̀ ni. Ben. ni. Ẹ̀yin ọkùnrin, ọ̀nà no dey give up easily. I'm serious. I'm se Oh, eh, hey, Billy. Okay. Look at that. Abiola Fawoye ni ẹ. Ìyàwó tí mo fẹ́ fọ́dún mẹ́tàlá nìyẹn. Ah, ah. <laughs> what? Mm-hmm. I, I don't even know what to say. me oh. Ah ah. Kí ló yẹ tajọra báyìí? Your brother le lè máa ń sọ pé méjì méjì lọ́lọ́ máa ń dẹ̀dà. Eh, mi ò jiyàn ẹ̀. Àmọ́ eléyìí ti pọ̀ jù fún èèyàn méjì tí wọn ò mọra wọn rí rárá tó lè jọra wọn báyìí. Eh, I was just. <laughs> I was dumbfounded when I saw you. Yeah, I'm, I'm so sorry. It's all right. Uh, but can I? <laughs> uh, uh. This is a funny world, yeah? Like... <laughs> Uh, uh, wow. jẹ́ pé mi ì ní fẹ́ máa fi lélẹ̀ bẹ́yẹn. Time tó bá wálé láti location kó lè máa bá ńlẹ̀ bí upkeep and all. Mo rò pé boya kí n kúkú ṣe now instead. Àbí kí lo fẹ́? Okay. Nínú accountancy àti marketing, èwo lo fẹ́ kí n ṣe ń torí mi fẹ́ dédé ṣe tí ò fẹ́. Okay. Okay. Yes. Ah, ah. mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ nínà okay okay okay ló ń sọ látẹ̀kàn I'm just asking you kí ló fẹ́ kí n ṣe olókè okay báwo. ṣiṣẹ́ lọ́la mi dẹ̀ ti fọ́ conscript àwọn pípọ̀ mi. tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ a ṣe lè sọ létà ni a létà kì í ṣe tó wà important báyìí bọ̀ ọ̀la ni fẹ́ẹ́ ṣiṣẹ́ yẹn ìdẹ̀gbọ́dọ̀ ká sùn tí mo ní laptop náà. lè sùn tiẹ̀ ó máa pẹ́ kí tó kí tó ṣetán. wà ń bẹ̀ o ẹni tó bá mọ̀ mí rí tó má pàdé mi bẹ̀ níbo ni mo sọ fún wọn níbo ni kí n sọ fún wọn pé mò ń ah mi ò lè that's not going to be possible. yeah àtìlẹyìn kò sẹ́ni to fẹ́ rí ẹ moreover we're just friends so i mean it doesn't matter. <laughs> Eh, eh, eh, téèyàn bá rí wa wọn ò nírò bẹ́ẹ̀ èèyàn mélòó ni mo fẹ́ pè jókòó láti máa sọ fún ọ̀pọ̀ rẹ̀ lásán la jẹ́. That's the problem. Why do you care what people will say? Eh? Kí ló fẹ́ sọ? Ṣé bọ́ọ̀rì lèmi àti ẹ? Look, ṣe fẹ́ gbọ̀ngàn. Àtijọ́ tí mo ti rí ẹ, mo sọ fún ọmọ mi kí mo rẹ ẹni tó jọ mọ́ mi ẹ. Kí ló rí ipò ń bì mí everyday? The big thing The woman that looks like my mom ṣé wọ́n máa dá kí n máa purọ́ fọmọdé ni. well no mind láti rí ó kàn jẹ́ pé tí bá tiẹ̀ bá rí rárá kò itri a bìkan ṣá i think that would make more sense oh of course i insist so a lè mú date. Itri. Yeah, Itri. All right, all right, whatever you say, that, that's fine. That, that's a start. Yeah? All right. Thanks for calling. Bye. All right. That's when my mommy was in London. Oh, this? So um, she's so. good, my mom's sister. Mm-hmm. Wow. You can see you guys look alike too. <laughs> What's Ijora Jew? This kind of... Wow. You see that even the sister, it's Ijora, you know, dear. I mean, what's it you? <laughs> Anyway, so are you ready to take something now? Mm-mm. Not yet. Not even water? No, they can get me <laughs> At least, please, eh? Please, just water. It's about to show everything, eh? <laughs> I'm covering. i má ti torí òkìkí dẹ́. I'll tell you what. Hmm. Look at you. Wọ́n náà wo bó ṣe múra. This is the twenty-first century. Ìmúra ẹ lásán gan ó dàbí ẹni tó night vigil látàárọ̀ dalẹ́. twenty-first century. You're dressing like you from the old age. No man wants a douchebag as a wife. Bẹ́ẹ̀ni. You educated wà wà nílé látàárọ̀ ìdálẹ́ ọkùnrin afẹ́ lè tó bá fi ẹ́ sínú ọ̀lù tí màá bá ẹ̀ a full housewife in 2020 eh? kò lè respect ẹ̀ ìwọ ló ìwọ ló fa ogun kínní no man none wants a douchebag as a wife everybody wants to come home looking at a, a Beyonce or Kim Kardashian imura you, you have to entice yours you have to keep the marriage going. So you have to get something done. Nobody wants to, to have a douchebag as a wife. Uh, like I said, Oko sound like more harsh, but we So. Listen to me. All you have to do, get yourself a job. You're a graduate. You're a very educated woman. Educated, you educated. educator wà wà nílé látàrọ wà wà nílé látàrọ ìyàwó ọkọ àfẹlẹ tó bá ọkọ àfẹlẹ tó bá bá yẹ sílẹ̀ òtún bá yẹ full housewife full housewife in twenty twenty in twenty twenty kò lè respect ẹ kò lè respect ẹ kí ni no man kí ni no man no man wọ́n ṣe tó ṣe tàgà. Àjàǹbẹ̀kún ṣe wọléwọ̀de wa ti James ti ń pọ̀ jù and secondly òun pé married woman ni ẹ irú eré yẹn táwọn èèyàn bá ń rí ń ta kí ló fẹ́ kó wọn máa sọ kí ló fẹ́ kó máa think about you. Adéṣẹ́wà ó kàn ní pé closeness èmi àti James ti ń pọ̀ jù ni àmọ́ ṣẹ́jọ́ mi wá ni àbí ṣẹ́jọ́ James ni àbí ẹjọ́ ẹni tó gbé mi sílé ẹni tó gbé mi sílé tí ò tiẹ̀ ní ìrò bí ẹni pé òun lóbìnrin kan lé tó fi mí ṣe piece of furniture sínú ilé ẹ ọjọ́ tó bá rí mi ló rí mi ọjọ́ tí ò bá rí mi kò rí mi náà ni ó máa lọ á lọ sí location kò tiẹ̀ ní ìwò bóyá òun fobìnrin sílẹ̀ lé tí máa pè kò ní gbé kọ̀ kò ní pè mí padà tó bá pè mí náà àbí tó bá jàjà wálé gan-an so. tinúkẹ́ kò tó torí ó mọ̀ pé bọ́ǹdì yẹn ó ti pọ̀ tó the extent pé tó bá yà wá máa ní kó máa bẹ́ẹ̀ yín yẹn kó máa bẹ́ẹ̀ fọwọ́ pa ẹsẹ̀ ẹsẹ̀ ń dùn ẹ́ you know ìwọ ò rí báwa ṣe ń rí yes. ìrìkúrì wò lè rí kí ló ṣẹlẹ̀ ah, ah, èwo ni kí la fẹ́ ṣe débi à à ń fi ọwọ́ pa ẹsẹ̀ irú ọ̀nà láì ṣe pé bóyá mo fẹ́ mo fẹ́ ṣàgbèrè no i'm i'm not i'm not in for all of that. sori mo mọ̀ pé o ti mú lọ́rẹ̀ ọ̀rọ̀ ẹ ti important ní láìfẹ́ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé o láìkí ẹ̀ ìzídà kò divorce ọkọ ẹ̀ yes tó bá fi ìpọkọ̀ fún ẹ látẹ̀ńṣọ̀n ó ní ọ̀nà tíyàn máa ń gbégbà ṣé understand tó o bá ti pè é tó o bá ti di pé òkè o gbogbo nǹkan tó fẹ́ tó o fi òpó yẹ kó máa rí lọ́dọ̀ ọkọ ẹ̀ o ò rí you call for a divorce tó bá jẹ́ pé torí nínà tó ń nà ẹ̀ ni ìjìyà wà fún lábẹ́ òfin nílùú wa yẹn bẹ́tà ju ká máa rí ẹ pé o kúrò nílé o lọ hang up pẹ̀lú ọkùnrin mi níta. ah ah Yeah. Adisha, ọ̀pọ̀ mi ò sọ fún ẹ pé divorce coming mi I am not leaving my husband, not for anybody, not even James. Ee ah, kí la ti wá ń gbé débi ká divorce ọkọ dábàá divorce ọkọ ká gbé lọ fọlọ́pàá kí ni kí la sọ débẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé tó change ẹ̀ fún mi. Tinúkẹ́ o ò ríra ẹ̀ àwa ta wà ń ta là ń rí ẹ̀. ẹ kúrikúri o kí lẹ̀ ń rí. Ah, ìríkùrí kọ́ agbèrè làwọn ará ta ṣe ọ̀rẹ́ ẹnìkan kì í jẹ́jọ́ mọ́. Ah. so ó wá dìgbà wọn. ok mo kàn fẹ́ ní kí n rán ẹ létí pé ọ̀la ni íńtábíù tí mo bẹ́ẹ̀ sọ yẹn. Abe, mo serious o. Because àti máa dájọ́ kò sílé ti sú mi. Èmi nìkan. Ọ̀dà, kò sí wàhálà. I love you. Ìwà rere lẹ̀ṣọ́ èèyàn o. Ìwà rere lẹ̀ṣọ́ èèyàn o ohun tá a fò ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bó dọ̀la. Àṣàkẹ́ wọ́n ti stop now ah, owó rẹ̀ mi gan bí ṣe wà yìí bí transformer tó gbé wa lólo ṣe rẹ̀ mi ò tí ní kẹ́ stop jẹ́ kí n sùn ṣùgbọ́n. ọ̀bẹ nǹkan tó ń ṣe fún mi yóò dáa o ò wálé látijọ́ ọjọ́ ẹ ó tún jàjà wálé lé ní kódà náà. ooo Tinúkẹ́ ah o like wàhálà Tinúkẹ́ ah mi ò wọ babe má bínú yeah take a promise ní sọ fún mi the next week tí wàá ti dé láti àlàyé máa fún ẹ ní gbogbo nǹkan tó bá fẹ́ sórí two days yìí mo mọ ọmọ ìyá sọ́tọ̀ láti fi sinmi Tinúkẹ́ ìwọ náà wò mo máa ń stress ara mi gan mo dẹ̀ ní láti sinmi so mo ṣe wò pé kí n ṣe mi. fọlámi so nínú two days tó yọ sọ́tọ̀ yẹn o ò lè fọjọ́ kan súnmọ́ mi ń bẹ̀ ah, ó dìgbà tó bá dé látàlárí next week. tinúkẹ́ stop stop. next week. babe sun you know i love you sun mo rẹ sun tẹkọ di mo sun ṣùgbọ́n sun mo lè kọjú báyìí wọlé ṣe. wàá rere lẹ́ṣọ́ èèyàn o ohun tá a foni ṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ́lá. rẹ́ra rẹ sílẹ̀ ká lè gbé ọ̀gá o. irú òkìkí wo lo ní tẹ́nìkan kan ò ní rí. tọ́jú ìwà rẹ àwẹ̀ tọ́jú ìṣe rẹ níbi gbogbo. Ah, oh, àwọn ilé òtí shoot film kan ah, kíní ló dẹ̀ ń jó báyìí kẹ́ òun jẹ́ ń gbé sí ìbàdàn rẹ̀ bọ́ọ̀lù. irori burúkú wo nìyẹn. ibi báyìí mo ti ń bí ẹ́sìn gbèsè ti rẹ́dì tó ń sọ fún mi pé ti rẹ́dì mo wọnú lé mẹ́rẹ́ẹ́sìn ẹ tí ì ṣe kankan tán nǹkan tó ń ṣe. ṣé o mọ̀ pé all professional kẹ́ máa tán máa tọ̀ lórí ni. mo understand. irú rubbish wo nìyẹn. ẹni sùúrù ẹni sùúrù. tó bá yẹ máa sọ pé lágbájá kan burú lágbájá kan bínú. sẹ́rí kò ṣe pé nǹkan tó ṣe kí nínú lọ́n ṣe ń bẹ̀ ó ti fẹ́ ṣe tán. ẹ kẹ́rẹ̀ kẹ́rẹ̀ sọ̀kan tẹ́ fẹ́ ṣe kẹ́ kó bó ṣe ń ṣe é kúrò ìbàdí ààrẹ adjustment òṣìwò ṣe ṣe adjustment tẹ́lẹ̀ kó tó ẹ̀ṣọ́ èèyàn o ohun tá a fò ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ́lá. ẹ ẹ kúlẹ̀. ọ̀ní. rẹ́ra rẹ sílẹ̀ ká lè gbé ọ̀gá o. irú òkìkí wo ló ní tẹ́nìkan kan ò ní rí. mo busy bí ṣe. mo busy. tọ́jú oh, ìwà rẹ àwẹ̀. wow tọ́jú ìṣe rẹ níbi gbogbo. kí ló tún expect pé kí n sọ at least i'm not too proud to say sorry unlike you. ṣó ti wá tó bẹ́ẹ̀ yẹn ni. Ah, ṣó ti tó báwo àbí ṣó tún ti fẹ́ nà mí bó ṣe máa ń ṣe ni. no mo kàn béèrè ni. ẹbí ló ni mo ti bẹ̀ẹ́ pé gbogbo àwọn nǹkan tó ti lọ sẹ́yìn kú gbàgbé ẹ̀. Eh, mo ti gbàgbé jọ ṣó fẹ́ jẹun or not. ṣé mo fẹ́ or not. i'm not gonna ask again because i'm tired ó ti rẹ̀ mí ṣó máa or not. Eh, i'm still waiting. Shake your eye open. ìgbà ò kitchen. báyé bá fẹ́ rọra ṣayé o torí ìgbà láyọ̀ láyọ̀ bòní ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀. what you are who you are is not by your power. kò dá báyìí. pride goes before the fall. ẹni bá rẹra ẹ sílẹ̀. bí iṣẹ́ yín ṣe rí ṣé iṣẹ́ ló máa ní kẹ́tẹ́ má lè yọjú sí mi rárá. iṣẹ́ iná lẹ́ ń ṣe nígbà tí gbogbo àjọ ń ṣe fàájì káàkiri o. kó tún pè mí padà má bínú ṣe ọ̀rọ̀ mi ti wá di bẹ́ẹ̀ wájú yìí ni. Ah, ọkùnrin mo ti gbọ́ mo ṣe mo ti gbọ́ ẹ igi kan ò lè dágbó ṣe ọ̀rẹ́ ẹnìkan kì í jẹ́jọ mọ́ ọ̀pọ̀ igi tí ń bẹ nígbó ṣóun lọ bọ́ fi hun yan. ìtẹríba ó ṣe kókó alábùkún um, fún ni níwà ìrẹ̀lẹ̀ o ìtẹríba ṣe kókó hmm. ó ṣe kókó alábùkún fún ẹ bag you wa òkè òkè since tó jẹ́ pé family story ojú kan náà làdá máa wá sọ. and mm-hmm. cast ọ̀dẹ̀ pọ̀ location náà pọ̀. Mm-hmm. Eh, um, táwọn ni ẹ̀yin wò pé we have to play lead. <laughs> we have to go for the best actor. the best actor. abi. Eh, táwọn ni best actor wa. Follow me, Aladesanmi, of course. Mm. Perfect. Oh, wait, yeah. wait, wait, wait, sorry. Folami. Aládesami. Ṣé ò ń ṣe rẹ̀ ni? Fún kí ni? Báwo la ṣe máa lo Folami? Ẹ̀yin náà mọ̀ pé only accidents. Ojo Ojú ẹ̀dẹ̀ ti jóná beyond recognition. So báwo la ṣe fẹ́ lo Folami? It doesn't matter. It matters a lot. Ojú kọ́ ló fi hàn. Ah! ara tó ní skills tó ní gbogbo and again ọlọ́wọ́ dẹ̀ tí ìsọdún òde bó ṣe ní accident yẹn ó sì ń fẹnu sọ̀rọ̀ pẹ̀lú gbogbo ara tó soft. ṣe bójú ẹ̀ tẹ̀ ló jóná ṣápá ìjóná là lẹ́sẹ̀ ó lè dúró ṣé jìkà ẹ̀jẹ̀ ni aṣọ lè dúró ń bẹ́ẹ̀ báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí náà ẹ mọ̀ pa lè lo fọlámi ẹjọ́ ẹ mẹ́lòmí a lè lo fọlámi simple. ok ok ó dàbí mo ti ń gé ẹ̀tẹ̀ báyìí ṣé nítorí ojú ẹ̀ ló fi bílẹ̀ pé a lè àbí because voice ẹ ò jóná o. tí tójú ẹ bá ti wà jóná sórúkọ ẹ ló jóná ni orúkọ ẹ la fẹ́ lò ó kórúkọ ẹ wà ní pósítà báyìí Fọlámi Aládésànmí. mo ti mo ti understand nǹkan tó ń sọ iṣẹ́ àwọn Alex tó lọ ṣe yẹn bàbá wo lóyún wa ṣe effect yẹn náà because effect yẹn wà òkè àyùbá effect àyùbá effect ṣé ó lè bá wa ṣe ojú Fọlámi kó dàbí bójú ẹ ṣe rí kádàwó tó bá. dáadáa àṣẹ á balance. I think we're okay then we're good to go. But she will ẹ̀wọ̀n wọn jùṣà. ètò àṣẹ yẹn two million naira ló ṣe bọ mo ṣe lè bá sọ̀rọ̀. sí bí two million naira bí. bí a bí one point seven one point five. jọ ọjọ́ one point five rẹ̀ jọ fine mo kí mo but tábà ni pé kaná two million naira just for effect ẹjọ ló máa pinnu four million naira. no kò possible tí o bá ti lè bá sọ̀rọ̀ sórí one five ló máa fi tó kù. a ah, lè lo fọlámi náà oníjẹ́ ká lè lo mi ẹjọ. fọlámi tó jẹ́ pé acting ẹ̀ soft tó bá ń ba act báyìí. kò bí ìgbà tí kò sí actor kankan mọ́ nínú ayé ni ó ló máa act. ṣàtọ̀ mi wà. kò sí. Eh? and again tá a bá wo story tá a kọ yìí dáadáa àgàgà ibi tí ẹ méjì ti pàdé níbi supermarket yẹn tí ẹ ti ń sọ̀kún tó di pé ẹ lọ lé ṣe fourteen tàbí tó fẹ́ act bí fọlámi. fọlámi lèmi tiẹ̀ rí inú gbogbo story láti bẹ̀rẹ̀ dópin. mo á wò pé baba fọlámi nínú iṣẹ́ yìí hmm. wáyé ká ṣe mí kọ fọlámi náà kó kúkú lójú ẹ̀ gángan kó fi ṣe. ẹ stop ẹ ah. ah, náà ah a lè lo fọlámi náà. àwa dà mọ nǹkan tó wà invoke lọ́jà o ah. eh, kéèyàn má lọ lọ tí ó jẹ́ kọjá ta. àwa àbóhùn ohun ah, àfọlámi ah, ló máa ń ta jù. ẹ eh, ni o. fọlámi ṣé fọlámi ò tà mọ́ ni. is it possible kó o kọ story kó wá lọ gbé actor tí ó máa act wá you. ó ti tó moving on ẹ mélòó mi ẹ jọ. ṣé fọlámi ó ti lọ. ó ti lọ. ó ti ta fún un. Hmm. ó ti dẹni àná. Hmm. Eh, fọlámi ni. Hmm. ok ìta ni wọ́n wá rò pé ká lò. there are other actors out there but definitely not fọlámi ẹ eh. jọ àwọn actor mi ti wà nsìn. ṣé àwọn actor yẹn máa ráyè wá ṣá because èmi ọkọ wò pé actor ta lè fún ní eight hundred thousand naira nínú four million naira yẹn mo dẹ̀ bí pé Fọlámi ló lè gbà lọ́wọ́ ẹ̀. òun náà ló máa bá sọ̀rọ̀. ó sì lè fún ẹ ní nǹkan kan náà gan because ní ìjẹrin tá a wà lórí sẹ́ẹ̀tì Ìyábọ̀ ta ló ń pè é pé é pé é pé é kan pè. Fọlámi. Fọlámi o ṣé o lè ṣe aládìsánmi ṣe fọlá mi pé méjì kódà ó ní bí ó tẹ̀jú wọn sìn lọ. kó o wá ṣe kó o wá ṣe. láì ṣe bọra. ọlọ́run má gbàgbà lọ́wọ́ wa ah. ẹni tó ń bẹ̀ wá dẹni à ń bẹ̀. Ah. ọlọ́run ò ní sọ wá dẹni àná. aláwọ̀ àmì. bó o Tinúkẹ́ Tinúkẹ́. an excuse, I'm No, no, no, no, no, no, no, ah, it's fine. You. No, no, it's fine. Ah, hello, honey. Hello. Kò sí peanut butter nínú kitchen. Mm. Ebi ń pa mí. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ báwo, a ní kí ni mo máa jẹ kò sí butter kitchen? Ẹran díndín wà nù fridge. Gàrí dẹ̀ wà nílé. Ẹran wà nù freezer gàrí wà. Yes. Gàrí tó wà nílé kan dáadáa. Gàrí kan dáadáa. Àtinúkẹ́. Gbẹ́ran jáde nínú fridge kó microwave ẹ̀ kó dẹ̀ jẹun. Bó tún mú kí mi láìkí máa mu gàrí yìí. lè mu gàrí. Well bóyá kò ní nice day ń gbà yẹn. kí mi jẹ hello hello tinú ah, kí ni màá ti cut lè mú bàá rẹ. James. James. Yeah. ṣe ríra rẹ. má ṣe gbéraga o torí wípé ìgbà. wọ́n ní kì í ṣe àìpẹ̀lú ẹ̀. Hmm. kí ni ẹ̀. nígbà tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àwọn tajọ́ ń ṣiṣẹ́ wọn ò pè mí mọ́ dó wọn ò mọ núrò ní o because èmi believe pé ojú nìkan ṣe kò affect acting ọ̀pọ̀n ṣe mọ́nú tí wọ́n rò nìyẹn mo wá wò pé kí ni nǹkan tí mo lè máa ṣe láti fi lè máa help ẹ because àánú ẹ máa ń ṣe mí gan o ìwọ ló máa relé ìwọ ló máa ṣe bills elé ló máa ṣe elé kò wá kò ń jẹ́ kí inú mi dùn mo wá wò pé kí ni mo lè ṣe o ọkàn kò sọ síbi pé ah ah ṣebí mo ní ẹ̀bùn àti kọ script. mo kàn ń try láti lọ ṣe àwọn online courses nípa script writing kí mi náà lè máa tún máa help nílé kò ní jẹ́ pé ìwọ nìkan ló máa yọ owó. okay. mo dẹ̀ ti ní àwọn stories kan tí mo ti rò tí mo kàn ń build díẹ̀díẹ̀ ṣó ń get. okay. so òun mo ṣe ní kí n sọ lótì ẹ so àwọn ideas tí wọn náà bá tún ní àlejò rò papọ̀ o mọ̀ pé èèyàn máa tún lè fi ṣe nǹkan tó tún bẹ́tà àbí kí ló rò. ok. tinúkẹ́ òkè báwo mo mean as in ìwọ náà máa ń jáde wàá ti máa ríyàn tí nǹkan ṣẹlẹ̀ sí ń ta nǹkan nǹkan dò kì í ṣe bó bá ṣe ṣẹlẹ̀ sí wọn làá ṣe máa kọ́ o but àkọ́ ó ṣáà get nǹkan tí mò ń sọ nìyẹn wo ni òkè. àwọn iṣẹ́ tí mo ní lọ́fíìsì lọ́la ó pọ̀ gan-an mo ní a lot going on lórí mi ọkàn mi ò tiẹ̀ sí ní gbogbo nǹkan tó ń sọ rárá rárá mi tiẹ̀ gbọ́ nǹkan kan mi tiẹ̀ mọ nǹkan tí mo bóyá mo tiẹ̀ dáhùn bóyá mi ò dáhùn ah ọlọ́run ló tiẹ̀ ní kó sọ mí jí o jẹ́ kí n sáré lọ parí iṣẹ́ mi mo pé yẹn wà important ju tí wọ́n sọ yìí lọ ẹ jọ ọkọ mi ṣé o mọ bí tí mo gbé laptop mi sí báyìí mo mọ àbí èyí má mọ mi mo mọ. wàá tinúkẹ́ tinúkẹ́. òun obìnrin mà burú o. tinúkẹ́. ọ̀tẹ̀mí ṣe lọ́kọ ẹ̀ náà. What you are, who you are, is not by your power. Take it easy. Pride goes before the fall. Ṣé kò ṣe dín ní náà ó lè tí máa lọ? It's okay. I'm taking my time. Okay, okay, okay. Tí mo bọ̀ tí mo bẹ̀rẹ̀ sọ̀kọ̀. Please give me a response, at least. James, mo ti sọ fún ẹ severally. You need to get used to that. I am married. Ma mo And married. I can't cheat on him. But are you happily married? Huh? The same guy tó maltreated, the same guy tí more mọ worth, the same guy tí more value for so long. Cheating with you will still not change anything. So, get used to it. Listen to me, look. You deserve better. You deserve more, okay? okay. Auntie, Auntie, please come to my room to say something. Oh, okay. Isabella, waterfall. ẹni bá rẹra ẹ sílẹ̀ ńlá ó gbéga alábùkún fún ni oníwà ìrẹ̀lẹ̀ torí pé àwọn ní ojogun ayé igi kan ò lè dágbó ṣe ọ̀rẹ́. lóòótọ́ ni o ṣùgbọ́n kí mi tiẹ̀ dẹ̀ wá rántí ṣá ah. mo ti gbàgbé. Hmm. bọ́ mo sì máa ṣe ọbẹ̀ kó kàn tí ìyá ni má ṣe sè. tinúkẹ́ hmm? lálẹ́ yìí bọ̀ ọ̀ṣọ́ mọ bíbi ṣe pa mí tó lọ́sàn yìí ni. ibi pa ẹ́. ibi pa mí gan-an. ibi pa ẹ́ gan-an. lọ ibi pa mí. Ah. ibi pa ẹ́ ọ̀ọ́ ah. kí ni ọdẹ wàá fẹ́ ṣe sí yẹn báyìí ebi pa ẹ́ gan-an ìyá but Tinúkẹ́ yàtọ̀ sí yẹn gan ó ti ń pẹ́ dé jù láti ibi iṣẹ́ ó ti ń pẹ́ dé jù. ẹ bọ time tan close náà ni mò ń close àbí. time ten yìí close Tinúkẹ́ wọn affect mi lè nà án. mo mọ kò kọ sí nǹkan tí mo fẹ́ ṣe sí náà ni àbí tí mi ò bá ṣiṣẹ́ báwo ni wọ́n ṣe fẹ́ jẹun. ṣebí iṣẹ́ tí mò ń ṣe ni mo fi ń ra oúnjẹ sílé. Si including gàrí tí wọ́n sọ fún mi pé wò ó mọ̀ mu yẹn iṣẹ́ tí mò ń ni mo fi rà náà. so tí mi ò bá wá ṣiṣẹ́ báwo lo ṣe fẹ́ tiẹ̀ rí gàrí yẹn gan. Àtinúkẹ́ but má gbàgbé pọkọ ẹ ni mi mi ló ń bá sọ̀rọ̀ náà. Eh, the same thing la jọ ń sọ tí mi ò bá ṣiṣẹ́ yìí ó mọ mọ́nàmọ́ná náà ebi ló ń pa mọ́nàmọ́ná kù ebi máa pa ẹ́ kù ni bó má ṣàṣiṣẹ́ mi ṣáà ni máa wẹ̀ I, iye bàjẹ́ lójú ẹ̀mí mi. mi tinúkẹ́ èmi. ó kàn pín tinúkẹ́ tinúkẹ́ tinúkẹ́ tinúkẹ́ tinúkẹ́ wàá pè é pẹ̀lú soprano wàá pè é pẹ̀lú alto tó bá yà wàá tún wọ tẹ́nà ó kàn ṣàǹfọ̀ oríṣiríṣiríṣi ohun tó bá tẹ̀ jẹ́ ìwọ̀gàn ló sọ mí lórúkọ gan kò yẹ kó le tó báyìí kí ló dé tinúkẹ́ tinúkẹ́ àti tí tí kí àbá well it's okay kò sí wàhálà. tinúkẹ́ báwo ló ṣe ń bàbá yìí náà ọ̀rọ̀ tó ń sọ yóò yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ attitude ẹ̀ sí nǹkan tá à ń sọ yìí two different things nínú àwọn you just snapped. Koye, yẹ ó mọ nǹkan tí mò ń rò mò ń rò pé bírú bó pariwo ń sìn tó ṣe máa ń nà mí tẹ́lẹ̀ yẹn kó tó di pé ó tún mi nà mí bí akémi kan ọ̀ra stroll lọ sókè kí n lọ kẹ́rù mi kí n kó jáde bó ṣe threaten mi tele kí kan náà àwọn sẹ́ríkò díẹ̀ wá kó wọlé kò yẹ bóyá òun náà wá lè yìnyín á lè tọ́jú ẹ ju bẹ́ẹ̀ mi ṣe ń ṣe yìí lọ àbí báwo ló feel bá mi sọ̀rọ̀ yìí bá kàn. ìwọ ni ọ̀rọ̀ ìwọ ni ọ̀rọ̀ mi ò yé ni o ọ̀rọ̀ àwa méjèèjì kò yẹra wa níbọ̀ jẹ́ kí n jẹ́ kó yé ẹ dáadáa mo mọ̀ pé ibi tèmi bá kúrò nílé bóyá àwọn yẹn wá lè kó wọlé wọn wá lè máa tọ́jú especially nísìn tó tiẹ̀ ní nǹkan kan tó fẹ́ fún wọn mọ́ àti pé bóyá wọn lè manage bí bó ṣe rí sí ọmọ ó ti wà bí like coat of many colours like about fifteen different colours nearby so bóyá wọ́n á lè manage ẹ bóyá o ṣì máa máa dùn mọ́ wọn bó ṣe ń dùn mọ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tèmi kàn rò nìyẹn o àbí kí ni wọ́n fẹ́ o. èmi máa ní. the same thing àjọsọ wo mi ò mi ò ráyè ẹjọ́ púpọ̀ gbogbo ẹjọ́ tí mo ti rò látàárọ̀ ìbáyìí ó ti ń fẹ́ máa fún mi ní headache ó dẹ̀ mọ́ kí mi níṣẹ́ mo máa ṣiṣẹ́ lọ́la so bóyá kẹ́mi lọ freshen up ìwọ máa jókòó sí báyìí èmi máa lọ màá tún dé báyìí lọ́la kò yẹ jẹ́ kẹ́mi lọ. àbọ̀ ah, tinúkẹ́ mi sì fẹ́ sọ̀rọ̀ sọ́dọ̀ ọ̀dẹ̀ fẹ́fẹ́ fúnlẹ̀ síbẹ̀ fẹ́ máa lọ sókè. mi ò lọ mú wá bí kí o máa ti ń lọ. mi ì lọ gbogbo nǹkan tó ń sọ ni mò ń bọ̀ máa sọ lọ bóyá sọ màmá dé lórí mi máa gbọ́ ìwọ máa sọ ìwọ ni wàá máa wí èmi lèmi á máa gbọ́ ìwọ ṣáà máa sọ lọ náà wọlé mò ń bọ̀ ẹ̀. ah wọ́n ti ṣe mí. Tinúkẹ́. adúpẹ́ lọ́wọ́ rẹ ẹlẹ́dàá ní orúkọ jésù kristi gbàkóso eléyìí gbàkóso àwọn ọmọ rẹ ká lè máa yìn ọ́ lógo jésù kristi olúwa àti olùgbàlà wa. Hmm. sista Àtinúkẹ́ àdúrà rẹ àgbà. àmín jésù ojú ò ní tiẹ̀ inú rẹ̀ á dùn kálẹ̀. Hmm. ọkọ ẹ ló ránṣẹ́ pè mí ó lóun ṣẹ̀ ẹ́ ó ní òun ṣẹ̀ ẹ́ ní àwọn ẹ̀ṣẹ̀ tó burú jáì ó ní òun wá rí wípé ó tọ́ ó sì yẹ kóun tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n òun ò lè fúnra òun béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yìí ó ní o lè má dáríjì òun tó ṣe pè mí nìyẹn ó lóun ṣẹ̀ yes. ẹ̀ṣẹ̀. yes. èmi. bẹ́ẹ̀ni. afọlámi afọlámi ò ṣẹ̀ mí ń gbọ́. dadi ẹ̀rù mo ṣẹ̀ tinúkẹ́ mo ṣẹ̀ tinúkẹ́ mo ṣẹ̀ ẹlẹ́dàá ẹ̀ ó kàn ń fi, ó kàn fẹ́ fi oró sínú kó tutọ́ funfun jáde ni. Mo ṣe ẹti ní kẹ́tẹ̀ fún alára mi mọ̀ daddy. Ó ní kó dáríjì òun. <laughs> Daddy. Yes. Ẹ ṣé sá. Olúwa ló ṣeun. Afọlámi. Yes, dear. Kí lẹ ṣe tó ṣe? Ọba má jẹ ká tún máa sọ gbogbo yẹn sí. Mo mọ̀ pé nǹkan tó ti pẹ́ ni. Dáríji mi. Yes. Daddy. Yes. Àfọlámi ṣẹ̀ mi. Hmm. hmm kódà ó ṣe ẹlẹ́dàá mi ó tún wá ti ara mi ó tún fi ṣe Ọlọ́run. àmọ́ èmi ò bínú kí ni mo fẹ́ ṣe ṣebí ẹni téèyàn ò bá lè èèyàn máa ń fà lọ́lọ́run lọ́wọ́ ni ó ti fà lọ́lọ́run lọ́wọ́ tipẹ́tipẹ́ àbí mo fẹjọ́ ẹ̀sùn èèyàn rí mo lọ pa àwọn èèyàn kan wá bẹ́ẹ̀ rí bóyá èrè ọkàn ló wá ń jẹ ni o bóyá ọlọ́run ló wá ń fìyà jẹ ni o èmi ò mọ̀ èmi ṣàmọ̀ wípé mo ti fi ẹ́ lẹ̀ fọlọ́wọ́ bá. dádì. mo dáhùn. ṣẹ́rí afọlámi tẹ̀ ń wò yìí kí nǹkan tó ṣẹlẹ̀ sí i tó ṣẹlẹ̀ sí i afọlámi fìyà jẹ mí o nǹkan tí mo wá ṣe láti fi deserve gbogbo ìyà tó fi jẹ mí yẹn òun ni mi ò mọ̀ rárá nítorí látijọ́ tí ọmọkùnrin ti fẹ́ mi mi ò mọ ọkùnrin mi rí mi ò gbọ́ lẹ́nu rí mi ò lọ fẹ́ jọ́ ẹ̀sùn àwọn èèyàn rí mi ò mi ò wá àìdá fún gbogbo nǹkan tí obìnrin rere yẹ kó ṣe ní ọ̀dẹ̀dẹ̀ ọkọ ẹ̀ pátápátá ni mo ṣe láti fi tẹ́ Àfọlámi lọ́rùn àmọ́ kò sí tí mo ṣe nínú ẹ̀ báyìí tí mo fi dá lójú ọmọkùnrin òun ni kò jẹ́ kí n ṣiṣẹ́ o bẹ́ẹ̀ ni dáde first class graduate ni mí bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ó ní mi ò ní ṣiṣẹ́ ó dá mo ti gbọ́ ṣé bí nǹkan tó fẹ́ náà ni mo ti gbọ́ bí mi ò wá ṣe ṣiṣẹ́ yẹn kò wá tún ní ṣe pé bẹ́ẹ̀ làfọlámi ṣe máa tọ́jú mi torí gbà mi ti máa béèrè ordinary owó lọ́wọ́ ẹ̀ báyìí bóyá mo tiẹ̀ fẹ́ ṣerun àbí mo fẹ́ tún ara mi ṣe àbí mo fẹ́ ṣe kankan á ní kí ni mo fẹ́ fowó ṣe ṣe bóúnjẹ wà nílé mo dẹ̀ ní mọ́tò epo dẹ̀ wà ń bẹ̀ so kí ni mo fẹ́ fowó ṣe mo fẹ́ máa lọ kówó fọ́kùnrin àbí mo fẹ́ máa rìnrìn kùnrin kò ní fún mi ọpẹ́lọpẹ́ pé mo ní àwọn èèyàn dáadáa tó yí mi ká ni ojú òṣè kí n tì mí lọ́pọ̀lọpọ̀ gbà. <laughs> dáàdi tí mo bá sọ̀rọ̀ jù àfọlámi á mú mi nà. lò ó. wọ́n mi mi ò sọ lẹ́yìn ẹ̀. má bínú sí wọn ẹ yí máa bínú báyìí kò tó yẹn ṣọtìrì àwọn ló tún ti ń pè yẹn ó yá gbé kọ́ ọ̀hún. mo rí inú mọ̀ mọ̀ má gbé ni àbí wọ́n ló máa sọ fún mi kí n píìkì ọ̀ṣẹ́ mi mọ́kọ́ tí mo fẹ́ píìkì. má bínú ṣorí ayé ò kì í pẹ́ sọ̀yàn lẹ́nu má jẹ́ káyé sọ ẹ́ lẹ́nu ẹni tí ọlọ́run bá gbé sípò tó. ẹ ẹ tinúkẹ́ má ṣe má ṣe má ṣe sámọ̀ fún mi ìwọ lómẹ́ntà yìí fẹ́ sọ lẹ́nu ìwọ lómẹ́ntà yìí ò sọ lẹ́nu jọ kí ló kún ẹ náà ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣáwọn èèyàn mímọ̀ ni èèyàn mímọ̀ ẹni fẹ́ bá ṣe nǹkan ni èmi ni mo mọ̀ wọ́n rí èmi ló gbéṣẹ́ fún èmi ni mo ní mi ò ṣe kí ni títí ẹ. okay calm down i was just trying to help because nǹkan tó. kí ló kí ló wọ́ọ̀rì ẹ̀ mo ní kó má dá sí nǹkan irú aṣọ nílẹ̀ ní obìnrin oṣù wo ni ẹ kí ló fọ iná ọ̀rọ̀ tó wà lẹ́yìn gan. bẹ́ẹ̀ mi ò lọ lé wa lọ fẹjọ́ ẹ̀sùn ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ kékeré tó lè jẹ́ ọ̀rọ̀ tara ẹ̀ gan ni nínà ọ̀rọ̀ tèmi nínà afọlámi lè jáde nínú ilé fún odidi ọ̀sẹ̀ méjì mẹ́ta mẹ́rin tí kò ní bojú ẹ̀yìn rárá tí má pè kò ní gbé kọ̀ tó kò dẹ̀ ní ṣiṣẹ́ tọ́nà kó pè mí padà tó bá dẹ̀ dé ó máa wọnú lé ẹni wípé kò yẹ kóun tiẹ̀ sọ fún mi pé sorry. Hmm. bẹ́ẹ̀ ni àti fọwọ́ kàn mí gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ nínú ilé mo máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà míì ni kò ní fọwọ́ kàn. nǹkan tó ń ṣe fún mi yóò dáa ó wálé láti jẹ ẹ ó tún jàjà wálé lé mi ó tún ní fọwọ́ kàn mi tó dáná. Tinúkẹ́ ó láìpẹ́ wàhálà Tinúkẹ́ mi ò bí mo bínú ṣùgbọ́n yeah, taking promise ní sùúrù fún mi the next week tí bá ti dé láti àlàyé máa fún ẹ gbogbo nǹkan tó bá fẹ́ sórí two days yìí mo mọ ọmọ ìyá sọ́tọ̀ láti fi sinmi ni túnúkẹ́ ìwọ náà wò mo máa ń stress ara mi gan mo dẹ̀ nílò láti sinmi so mo ṣe wò pé kí n sinmi. fọlámi so nínú two days tó yọ sọ́tọ̀ yẹn o ò lè fọjọ́ kan súnmọ́ mi ń bẹ̀ ah, ó dìgbà tó bá dé látàlárí next week. tinúkẹ́ stop stop. next week. babe son you know i love you. ṣùgbọ́n sùn ní ìkọjú báyìí pẹ̀lẹ́ ṣe. kò lè bá mi sọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́wàá nígbà tí ò ń ṣe pé bóyá bẹ́ẹ̀ la ṣe bẹ̀rẹ̀ kí wàá ní nǹkan tí mo ṣe gangan gangan gangan mi ò gbọ́ rí kò rí sọ rí mi ò mọ̀ rí ó kàn ṣáà máa treat mi. mo ti gbìyànjú mo ti bẹ̀bẹ̀ mo ṣe oríṣiríṣi àwọn irọ́ ni gbogbo àwọn tẹ wá ń kó kiri ní báyìí èwo nu wọn ló dẹ̀ dúró tì yín báyìí. mélòó nù wọn lórí nígbà tó wà ní lóṣòwò èmi nìkan náà ni àtọ̀lọ́run ọba ó ti tán ìfẹ́ gba ògo ọlọ́run. it's okay it's okay it's Kódà. okay ó ti yé mi ibi tó ń lọ ti yé mi ibi tó ń lọ. Ah, bùrọ̀dá Fọlámi gbogbo ohun tí sista sọlẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ó dẹ̀ ń ké pe olúwa ó dẹ̀ ń gbàdúrà olúwa dẹ̀ ń gbọ́ àdúrà ẹ̀ síbẹ̀ ẹni tí olúwa yàn fún ẹ gẹ́gẹ́ bí eegun ha ẹ ẹnì kejì ẹ alábàásọ̀rọ̀ ẹ alábàárò ẹ ò fìyà jẹ tó yìí ó mà tí ẹ ẹjọ́ yẹn deep bóun ṣe rò fún mi ṣùgbọ́n ju gbogbo ẹ lọ níwọ̀n ìgbà tí ẹ̀rí ọkàn ẹ ti sọ fún ẹ wípé o ṣẹ̀ kó dáríjì ẹ sista ẹ mo fẹ́ ọ̀rọ̀ kan nínú bíbélì àdúrà olúwa hmm? nígbà tá a bá ń ka àdúrà olúwa nínú àdúrà wa lójoojúmọ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ láàrin ẹ̀ a ó ní dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bí mo ṣe ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ mí. Now, do you believe in Jesus Christ? My dear sister, ṣé o gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa rẹ, alábàárò rẹ, aláfẹ̀yìntì ẹ? àti olùdáríjì ẹ̀. dábìlú ó gbà bẹ́ẹ̀ mo fẹ́ kó o dáríjì ọkọ ẹ̀ tinútinú láti wákàtí yìí lọ òun náà á yíwà padà ó tiẹ̀ ti yíwà padà. dádì kí ló tún kò tó bá ṣe jọ tí ò bá yíwà padà kí ló tún kò tó bá ṣe náà. Hmm gbogbo àwọn tó ń kó kiri ńgbà yẹn tó ń fi la mi lójú nígbà tí ṣòro ìdé sí ẹ mélòó ni wọn lórí mọ́ èmi ti dáríjì ẹ tipẹ́tipẹ́. ẹ mo gbọ́ bẹ́ẹ̀ olúwa náà rẹ ti gbọ́. ẹ wò dáde tí mi ò bá dáríjì mi ò ní wà nínú ilé ìdí táìmù yìí tinútinú mi ni mo fi nífẹ̀ẹ́ ọkọ mi láti ilẹ̀ ni mo ti pinnu. No wípé lẹ́yìn ọkọ tí mo bá ti fẹ́ ọkùnrin mi ò tún ní gorí mi mo mi ò dẹ̀ ní fẹ́ ọkọ mi mọ́ lẹ́yìn ọkọ tí mo bá fẹ́ mo ti pinnu láti dúró tì so regardless nǹkan kí nǹkan tó lè ṣẹlẹ̀ sí i am not going anywhere mo ti dáríjì ẹ́ tipẹ́tipẹ́ forgiven eh, you. you are a complete believer in Jesus Christ. Eh, gẹ́gẹ́ bí ohun tó wá sọ yìí inú mi dùn mo mọ̀ pé àwọn áńgẹ́lì olúwa tó wà láyìíká wa yìí gan inú wọn ń dùn lọ́wọ́lọ́wọ́ jésù kristi olúwa wa gan inú ẹ̀ ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí eh, ṣùgbọ́n bákan náà lẹ́ẹ̀kan sí tún bá mi fà mọ́ra wájú olúwa fà mọ́ra. bá fẹ́ ẹ ṣayé o torí ìgbà ò lọ bí òréré báyé bá fẹ́ ṣe ọ̀rẹ́ ẹnìkan kì í jẹ́jọ́ mọ́ ọ̀pọ̀ igi tí ń bẹ nígbó ṣóun lọ bọ́ fi ń yan. ìtẹríba ó ṣe kókó alábùkún fún ni ìwọ oníwà ìrẹ̀lẹ̀ o. ìtẹríba ó ṣe kókó. ṣohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì o omi àmujù inú ló fi ń runi lábẹ́ bó ti hùn kórì kò yẹ ká.